ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní ni gbígbé nípa ọgbọ́n a ó kà láti inú ìwé lúùkù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹtàdínlógún dé ìkejìdínlógún ó kà báyìí pé nígbà tí ojú rẹ̀ wálẹ̀ ó ní àwọn alágbàṣe bàbá mi tí wọ́n ń jẹ oúnjẹ ní àjẹsíniye èmi wá jókòó níhìn-ín kú lọ n ó dìde n ó tọ̀ bàbá mi lọ wí fún pé bàbá mo ti ṣe ọlọ́run mo sì ti ṣe ìwọ náà ìtàn tí a kà yìí ní ìtàn ọmọkùnrin kan ẹni tí ó gba ogún ìní rẹ̀ tí ó sì lọ sí orílẹ̀-èdè kan tí ó jìnnà láti lọ run dànù bíbélì wí pé nígbà tí ojú rẹ̀ wálẹ̀ tàbí ní ìgbà tí ìyè rẹ̀ ṣí ó sọ wípé èmi ò tọ̀ bàbá mi lọ ìbéèrè tí mo fẹ́ràn láti béèrè ni wípé nígbà wo ni ó sọ. So ìyè rẹ̀ nù kì í ṣe nígbà tí ó run ogún inú rẹ̀ dànù bẹ́ẹ̀ ni kì í ṣe nígbà tí ó lọ sí orílẹ̀-èdè tí ó jìnnà náà ìṣẹ́jú náà nígbà tí ó pinnu wípé òun lè gbé ìgbé ayé òun ní òde ìtọ́ni àti ìṣàkóso bàbá òun ìgbà yẹn gan ni ó da ojú ohun gbogbo rú a ò kì í mọ ohun tí ó tọ́ tàbí ohun tí kò tọ́ nípa àbájáde ọ̀ràn bí kò ṣe nípa ọ̀rọ̀ Ọlọ́run eléyìí tí òye rẹ̀ ń yé wa nítorí náà bí ọmọkùnrin yìí bá tilẹ̀ tiẹ̀ lọ sí orílẹ̀-èdè tí ó jìnnà yìí tí ó sì fi ogún ìní rẹ̀ sí lílò ní ọ̀nà tí ó mú èrè wá tí ó sì tilẹ̀ wá di ọlọ́rọ̀ rẹpẹtẹ eléyìí ò sílẹ̀ túmọ̀ sí wípé ó ṣe ohun tí ó tọ́ láti fi bàbá rẹ̀ sílẹ̀ irú àwọn ènìyàn tí a ń pè ní kristẹni tàbí onígbàgbọ́ tàbí ẹ̀dá titun gẹ́gẹ́ bí ìwé kọ́rìntì kejì orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún ti sọ fún ni wà nínú kristi nìkan ṣoṣo ní òde oore ọ̀fẹ́ kristi tí ó ń gbanilà adìẹ ni àtanù ní òde ìjẹ olúwa jésù kristi àdí ẹni tí ó ti sọnù láì fi ohun tí àbájáde ọ̀rọ̀ náà nípa ti ara já sí ìgbé ayé tí a gbé ní òde ọ̀rọ̀ ọlọ́run àti ìfẹ́ ọlọ́run ó jẹ́ eléyìí tí a gbé láì ní ọgbọ́n àwọn ọ̀ràn tí ènìyàn fi ẹnu wọn jóná ní òde ìfẹ́ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ìgbà wọ́n ti ẹ̀ lè dàbí ẹni wípé wọ́n mú ọgbọ́n wá tí wọ́n sì jẹ́ ohun tí ó jáfáfá ní ti ayé yìí ṣùgbọ́n eléyìí pẹ̀lú ó jẹ́ ohun tí ó yé ni nítorí wípé aláìgbàgbọ́ kì í gba ohun ti ẹ̀mí Ọlọ́run nítorí wípé ìṣìwèrè ni wọ́n jẹ́ sí i gẹ́gẹ́ bí ìwé Kọ́ríńtì kìíní orí kejì ẹsẹ̀ kẹrìnlá ti sọ fún wa bíbélì wí nínú ìwé Lúùkù orí ẹsẹ̀ kẹtàdínlógún àti kejìdínlógún wípé nígbà tí ọkùnrin yìí padà sí ọ̀dọ̀ ara rẹ̀ nígbà tí ojú rẹ̀ wálẹ̀ tàbí nígbà tí iye rẹ̀ ṣí ó wí pé èmi ò dìde n ó tọ bàbá mi lọ nítorí wípé nígbà tí a bá fi ọgbọ́n bàbá wa tí ń bẹ ní ọ̀run sílẹ̀ àwa pẹ̀lú ń sọ ara wa nù máa lọ nínú ayé lónìí kí o ṣe ìpinnu láti máa jẹ́ kí bíbélì máa tọ́ ọ sọ́nà kí ọ̀rọ̀ bíbélì sì jẹ́ iyè àti agbára fún ọ ní gbogbo ìgbà nínú ohun gbogbo àti ní ọ̀nà gbogbo kí o máa rìn nínú ìfẹ́ Ọlọ́run. Àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ti ń ṣe ẹ̀dà yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní yìí ní ìwòye ọdún tí ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun já lónìí a ó kà láti inú ìwé máàkù orí kẹtàlá àti orí ìkẹrìnlá. máàkù orí kẹtàlá bí ó ti ń jáde kúrò nínú tẹ́ḿpìlì ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé. olùkọ́ni wo òkúta wọ̀nyí àti ilé yìí wò ó bí wọ́n ti tóbi tó. jésù wí fún un pé o ilé yìí bí ó ti tóbi tó kò ní sí òkúta kan lórí èkejì níhìn-ín tí a kò ní wó lulẹ̀. nígbà tí jésù jókòó ní orí òkè ólífì tí ó dojúkọ tẹ́ḿpìlì pétérù jákọ́bù johanu àti anderu ń bi níkọ̀kọ̀ pé. sọ fún wa nígbà wo ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹ àti pé kí ni àmì tí yóò hàn kí gbogbo àwọn nǹkan wọ̀nyí tó rí bẹ́ẹ̀. ni jésù bá tẹnu bọ̀rọ̀ ó ní ẹ ṣọ́ra kí ẹnikẹ́ni má ṣe tàn yín jẹ ọ̀pọ̀lọpọ̀ yóò wá ní orúkọ mi tí wọn yóò wí pé àwọn ni kristi wọn yóò tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ ṣùgbọ́n nígbà tí ẹ bá gbọ́ nípa oríṣiríṣi ogun nítòsí àti ní ọ̀nà jíjìn ẹ má ṣe dààmú bẹ́ẹ̀ ni ó ní láti rí ṣùgbọ́n òpin ayé kò tí ì dé nítorí orílẹ̀-èdè yóò gbé ogun ti orílẹ̀-èdè ìjọba yóò dìde sí ìjọba ilẹ̀ yóò mì tìtì ní oríṣiríṣi ìlú ìyàn yóò mú ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ìbẹ̀rẹ̀ ìrora nìwọ̀nyí ṣùgbọ́n ẹ̀yin fúnra yín ẹ kíyèsára wọn yóò fà yín lọ síwájú àwọn ìgbìmọ̀ wọn yóò lù yín nínú àwọn ilé ìpàdé wọn yóò mú yín lọ síwájú àwọn aláṣẹ àti àwọn ọba nítorí mi kí ẹ lè jẹ́rìí ìyìn rere fún wọn ṣùgbọ́n a ní láti kọ́kọ́ wàásù ìyìn rere fún orílẹ̀-èdè gbogbo náà nígbà tí wọ́n bá mú yín lọ sí ibi ìdájọ́ ẹ má ṣe da ara yín láàmú nípa ohun tí ẹ ó sọ ṣùgbọ́n ohun tí ẹ̀mí mímọ́ bá fún yín ní wákàtí kan náà ni kí ẹ sọ nítorí kì í ṣe ẹ̀yin ni ó ń sọ̀rọ̀ bí kò ṣe ẹ̀mí mímọ́ àwọn tẹ̀gbọ́n yóò ṣe ikú pa ara wọn bẹ́ẹ̀ ni baba yóò ṣe sí ọmọ rẹ̀ àwọn ọmọ yóò tàpá sí àwọn òbí wọn wọn yóò sì pa wọ́n gbogbo ènìyàn ni yóò kórìíra yín nítorí orúkọ mi ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin òun ni a ó gbàlà ṣùgbọ́n nígbà tí ẹ bá rí ẹ̀gbin burúkú náà tí ó dúró níbi tí kò yẹ kí ó yẹ ẹni tí ń ka ìwé yìí nígbà náà kí àwọn tí ó wà ní ilẹ̀ Jùdíà sá lọ sí orí òkè nígbà tí ẹni tí ó wà ní òkè ilé bá sọ̀kalẹ̀ kí ó má ṣe wọ ilé lọ láti mú ohunkóhun jáde kí alágbàro ní oko má ṣe dúró mú ẹ̀wù rẹ̀ tí ó bọ́ sílẹ̀ ọjọ́ ìṣòro ni ọjọ́ náà yóò jẹ́ fún àwọn aboyún àti àwọn tí ó ń fún ọmọ lọ́mú ní àkókò náà kí ẹ gbàdúrà kí ó má jẹ́ àkókò tí òtútù mú púpọ̀ nítorí ìpọ́njú yóò wà ní àkókò náà irú èyí tí kò sí rí láti ìṣẹ̀dálẹ̀ ayé láti ìgbà tí ọlọ́run ti dá ohun gbogbo títí di àkókò yìí kò sì ní sí irú rẹ̀ mọ́ láé bí kò bá jẹ́ pé olúwa dín àkókò náà kù ẹ̀dá kankan kì bá ti kù láàyè ṣùgbọ́n nítorí àwọn àyànfẹ́ tí ọlọ́run yàn ó dín àkókò rẹ̀ kù bí ẹnikẹ́ni bá wí fún yín pé wo kristi níhìn tàbí wò ó lọ́hùn-ún ẹ má gbàgbọ́ nítorí àwọn kristi èké àti àwọn wòlíì èké yóò dìde wọn yóò máa ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu láti tan ènìyàn jẹ wọn ò tan àwọn àyànfẹ́ pàápàá jẹ bí ó bá ṣeé ṣe ṣùgbọ́n ẹ̀yin ní tiyín ẹ ṣọ́ra mo ti sọ ohun gbogbo fún yín tẹ́lẹ̀ ní àkókò náà lẹ́yìn ìpọ́njú yìí oòrùn yóò ṣókùnkùn òṣùpá kò ní tan ìmọ́lẹ̀ rẹ̀ àwọn ìràwọ̀ yóò máa jábọ́ láti ojú ọ̀run a ó wá mì gbogbo àwọn ogun ọ̀run nígbà náà ni wọn yóò rí ọmọ ènìyàn tí yóò máa bọ̀ nínú àwọ sánmọ̀ pẹ̀lú agbára ńlá àti ògo yóò wá rán àwọn áńgẹ́lì láti lọ kó àwọn àyànfẹ́ jọ láti igun mẹ́rẹ̀ẹ̀rin ayé láti òpin ayé títí dé òpin ọ̀run ẹ kó ẹ̀kọ́ lára igi ọ̀pọ̀tọ́ nígbà tí ẹ̀ka rẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ yọ tí ó rú ewé ẹ mọ̀ pé àkókò ẹ̀rùn súnmọ́ tòsí bákan náà nígbà tí ẹ bá rí àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí kí ẹ mọ̀ pé ọmọ ènìyàn wà nítòsí ó fẹ́rẹ̀ dé mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé àwọn ènìyàn ìran yìí kò ní tí ì kú tán tí gbogbo nǹkan wọ̀nyí yóò fi ṣẹ ọ̀run àti ayé yóò kọjá lọ ṣùgbọ́n ọ̀rọ̀ mi kò ní kọjá lọ ṣùgbọ́n ní ti ọjọ́ àti wákàtí náà kò sí ẹni tí ó mọ̀ àwọn áńgẹ́lì kò mọ̀ ọmọ pàápàá kò mọ̀ àfi baba ẹ ṣọ́ra ẹ máa fojú sọ́nà nítorí ẹ kò mọ wákàtí náà ó dàbí kí ọkùnrin kan máa lọ sí ìdálẹ̀ kí ó fi ilé rẹ̀ sílẹ̀ kí ó fi àṣẹ fún àwọn ìránṣẹ́ rẹ̀ kí ó fi iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan fún un kí ó wá pàṣẹ fún olùṣọ́nà pé kí ó ṣọ́nà bẹ́ẹ̀ gan ni kí ẹ máa ṣọ́nà nítorí ẹ kò mọ ìgbà tí baálé ilé náà yóò dé bí ní ìrọ̀lẹ́ ni tàbí ní ọ̀gànjọ́ tàbí ní àkùkọ ìdájí tàbí ní àfẹ̀mọ́jú bí ó bá dé lójijì kí ó má bàa bá yín lójú oorun ohun tí mò ń wí fún yín ni mò ń wí fún gbogbo ènìyàn ẹ máa ṣọ́nà. máàkù orí kẹrìnlá nígbà tí àjọ̀dún ìrékọjá àti ti àìwúkàràkù ọ̀túnla àwọn olórí àlùfáà àti àwọn amòfin wá ọ̀nà tí wọn yóò fi rí jésù mú kí wọ́n pa á nítorí wọ́n wí pé. kí ó má jẹ́ àkókò àjọ̀dún kí rògbòdìyàn má bàa bẹ́ sílẹ̀ láàrin àwọn ènìyàn nígbà tí jésù wà ní bẹ́tánì bí ó ti jókòó tí ó fẹ́ máa jẹun ní ilé símónì tí ó dẹ́tẹ̀ ní ìgbà kan rí obìnrin kan wọlé wá tí ó mú ìgò ojúlówó òróró ìpara olóòórùn dídùn kan tí ó ní iye lórí lọ́wọ́ ó fọ́ ìgò náà ó bá tó òróró inú rẹ̀ sí jésù lórí ṣùgbọ́n inú bí àwọn kan níbẹ̀ wọ́n ń sọ láàrin ara wọn pé. kí ló dé jáde fi òróró yìí ṣòfò báyìí bí a bá tà á ìgbà tó nǹkan bí ọ̀ọ́dúnrún wo fàdákà àbá ti fa àwọn tálákà. báyìí ni wọ́n fi ohùn líle bá obìnrin náà wí ṣùgbọ́n jésù wí fún wọn pé. ẹ fi í sílẹ̀ kí ni ẹ̀ ń yọ ọ́ lẹ́nu sí ohun rere ni ó ṣe sí mi nítorí ìgbà gbogbo ni ẹ ní àwọn tálákà láàrin yín nígbàkúùgbà tí ẹ bá fẹ́ ẹ lè ṣe nǹkan fún wọn ṣùgbọ́n kì í ṣe ìgbà gbogbo ni èmi yóò máa wà láàrin yín ó ti ṣe ohun tí ó lè ṣe ó fi òróró kun ara mi ní ìpalẹ̀mọ́ ìsìnkú mi mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé a ó máa sọ ohun tí obìnrin yìí ṣe ní ìrántí rẹ̀ níbikíbi tí a bá ń wàásù ìyìn rere ní gbogbo ayé. judasi iskariotu ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn méjìlá bá lọ sí ọ̀dọ̀ àwọn olórí àlùfáà ó lọ fi jésù lé wọn lọ́wọ́ nígbà tí wọ́n gbọ́ ohun tí ó bá wá inú wọn dùn wọ́n bá ṣe ìlérí láti fún un ní owó judasi wá ń wá àkókò tí ó wọ̀ láti fi jésù lé wọn lọ́wọ́ ní ọjọ́ kìíní àjọ̀dún àìwúkàrà ní ọjọ́ tí wọ́n máa ń pa àgùntàn láti ṣe àjọ̀dún ìrékọjá àwọn ọmọ ẹ̀yìn jésù bi í pé. níbo ni o fẹ́ kí a tọ́jú fún ọ láti jẹ àsè ìrékọjá. ó bá rán méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó wí fún wọn pé. ẹ lọ sí inú ìlú ọkùnrin kan tí ó ru ìkòkò omi yóò pàdé yín ẹ tẹ̀lé e kí ẹ sọ fún baálé ilé tí ó bá wọ̀ pé olùkọ́ni wípé yàrá wo ni ààyè wà fún mi níbi tí èmi àti àwọn ọmọ ẹ̀yìn mi ti lè jẹ àsè ìrékọjá yóò fi yàrá ńlá kan hàn yín ní òkè pẹ̀tẹ́ẹ̀sì tí wọ́n ti tọ́jú sílẹ̀ níbẹ̀ ni kí ẹ ṣe ètò sí. àwọn ọmọ ẹ̀yìn náà bá lọ wọ́n wọ inú ìlú wọ́n rí ohun gbogbo bí jésù ti sọ fún wọn wọ́n sì tọ́jú gbogbo nǹkan fún àsè ìrékọjá nígbà tí ó di ìrọ̀lẹ́ jésù wá síbẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn méjìlá bí wọ́n ti jókòó tí wọ́n ń jẹun jésù ní. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ọ̀kan nínú yín tí ń bá mi jẹun ní ìsinsìnyí ni yóò fi mí lé àwọn ọ̀tá lọ́wọ́. wọ́n bẹ̀rẹ̀ sí í dààmú ọ̀kọ̀ọ̀kan wọn ń béèrè pé. àbí èmi ni. ṣùgbọ́n ó wí fún wọn pé. ọ̀kan nínú ẹ̀yin méjèèjìlá ni tí ó ń fi òkèlè run ọbẹ̀ pẹ̀lú mi nínú àwo kan náà nítorí ọmọ ènìyàn ń lọ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ nípa rẹ̀ ṣùgbọ́n ẹni tí yóò fi ọmọ ènìyàn lé àwọn ọ̀tá lọ́wọ́ gbé ìbá sàn fún un bí a kò bá bí i. bí wọ́n ti ń jẹun jésù mú búrẹ́dì ó gbàdúrà sí i ó bù ú ó fún wọn ó ní ẹ èyí ni ara mi ó tún mú ife ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó bá gbé e fún wọn gbogbo wọn mu nínú rẹ̀ ó wí fún wọn pé. èyí ni ẹ̀jẹ̀ mi tí a fi dá májẹ̀mú ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé n kò ní mu nínú èso àjàrà mọ́ títí di ọjọ́ tí n ó mu ní ọ̀tun nínú ìjọba ọlọ́run. lẹ́yìn tí wọ́n kọ orin tán wọ́n jáde lọ sí òkè olivi jésù bá sọ fún wọn pé gbogbo yín ni ẹ ó padà lẹ́yìn mi gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé ọwọ́ yóò tẹ olùṣọ́ àgùntàn àwọn àgùntàn yóò bá fọ́nká ṣùgbọ́n lẹ́yìn tí a bá ti jí mi dìde n ó síwájú yín lọ sí Gálílì. ṣùgbọ́n Pétérì wí fún un pé bí gbogbo ènìyàn bá padà lẹ́yìn rẹ èmi kò ní padà. Jésù wí fún un pé mo fẹ́ kí o mọ̀ dájúdájú pé ní alẹ́ yìí kí àkùkọ tó kọ ní ẹ̀ẹ̀mejì ìwọ náà yóò ṣẹ́ mi ní ẹ̀ẹ̀mẹ́ta. ṣùgbọ́n Pétérì tó tẹnu mọ́ ọ pé bí ó bá kan ọ̀ràn pé kí n bá ọ kú síbẹ̀ n kò ní sẹ́ ọ. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ọmọ ẹ̀yìn yòókù ń wí. wọ́n dé ibì kan tí wọ́n ń pè ní gethsemane ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ jókòó níhìn-ín nígbà tí mo bá lọ gbàdúrà. ó wá mú pétérù jákọ́bù àti jòhánù pẹ̀lú rẹ̀. àyà bẹ̀rẹ̀ sí í pa ó bẹ̀rẹ̀ sí í dààmú ó wí fún wọn pé. ọkàn mi bàjẹ́ tó bẹ́ẹ̀ tí mo fẹ́rẹ̀ lè kú ẹ dúró níhìn-ín kí ẹ máa ṣọ́nà ó bá lọ sí iwájú díẹ̀ ó dojú bolẹ̀ òun gbàdúrà pé bí ó bá ṣeé ṣe kí àkókò yìí kọjá lórí òun ó ní. bàbá bàbá ohun gbogbo ṣeé ṣe fún ọ mú kí ife kíkorò yìí kọjá kúrò lórí mi ṣùgbọ́n ìfẹ́ tirẹ̀ ni kí o ṣe kì í ṣe ìfẹ́ tèmi. ó padà lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ mẹ́ta ó rí i pé wọ́n ti sùn lọ ó wí fún pétérù pé símónì ò ń sùn ni o kò lè ṣọ́nà fún wákàtí kan péré gbogbo yín ẹ máa ṣọ́nà kí ẹ tún máa gbàdúrà kí ẹ má bàa bọ́ sínú ìdánwò ẹ̀mí fẹ́ ṣe é ṣùgbọ́n ara kò lágbára. ó tún lọ gbàdúrà ó sọ àwọn ọ̀rọ̀ kan náà bíi ti àkọ́kọ́ ó tún wá ó rí i pé wọ́n tó ń sùn nítorí pé oorun ń kùn wọ́n púpọ̀ wọn kò wá mọ ìdáhùn tí wọn ìbá fi fún un mọ́ ó padà wá ní ẹ̀kẹta ó sọ fún wọn pé. ẹ sì wà níbi tí ẹ ń sùn tí ẹ ń gbádùn ìsinmi yín àbùsébùse àkókò náà tó wọn yóò fi ọmọ ènìyàn lé àwọn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ ẹ dìde ẹ jẹ́ kí a lọ ẹni tí yóò fi mí fún àwọn ọ̀tá ti súnmọ́ tòsí. bí jésù ti ń sọ̀rọ̀ lọ́wọ́ júdásì ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn méjìlá dé pẹ̀lú àwọn ènìyàn tí ó mú idà àti kùmọ̀ lọ́wọ́ wọ́n wá láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn amòfin àti àwọn àgbà ẹni tí ó fi í fún àwọn ọ̀tá ti fi àmì fún wọn ó ní. ẹni tí mo bá kí tí mo bá fi ẹnu kàn ní ẹ̀rẹ̀kẹ́ ni ọkùnrin náà ẹ mú un kí ẹ fà á lọ ẹ má jẹ́ kí ó bọ́. lẹ́sẹ̀kẹsẹ̀ bí ó ti dé Júdásì lọ sí ọ̀dọ̀ Jésù ó kí i ó ní. olùkọ́ni. ó sì dá ẹnu dé ní ẹ̀rẹ̀kẹ́ àwọn tí ó bá a wá bá sùrùmọ́ jésù wọ́n mú un ṣùgbọ́n ọ̀kan nínú àwọn tí ó dúró fa idà yọ ó fi ṣá ẹrú olórí àlùfáà ó bá gé e létí jésù bá sọ fún wọn pé ẹ mú idà àti kùmọ̀ lọ́wọ́ láti wá mú mi bí ẹni pé ẹ̀ ń bọ̀ wá mú ọlọ́ṣà lójoojúmọ́ ni mo wà pẹ̀lú yín nínú tẹ́ḿpìlì tí mò ń kọ́ àwọn ènìyàn ẹ kò ṣe mú mi nígbà náà ṣùgbọ́n kí àkọsílẹ̀ lè ṣẹ ni èyí ṣe rí bẹ́ẹ̀ nígbà náà ni gbogbo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá fi í sílẹ̀ wọ́n bá sá lọ ọ̀dọ́mọkùnrin kan tí ó jẹ́ pé aṣọ funfun nìkan ni ó dàbò ara ń tẹ̀lé nígbà tí wọ́n gbá a mú ó fi aṣọ ìbora rẹ̀ sílẹ̀ ó bá sá lọ ní hòhò wọ́n mú jésù lọ sí ọ̀dọ̀ olórí àlùfáà gbogbo àwọn olórí àlùfáà àti àwọn àgbà àti àwọn amòfin wá péjọ síbẹ̀ pétérù wà ní òkèèrè ó ń tẹ̀lé títí ó fi wọ agbo ilé olórí àlùfáà ó bá jókòó pẹ̀lú àwọn ìránṣẹ́ wọ́n jọ ń ya iná àwọn olórí àlùfáà àti gbogbo ìgbìmọ̀ ń wá ẹ̀rí tí ó lòdì sí Jésù kí wọ́n bá lè pa á ṣùgbọ́n wọn kò rí nítorí ọ̀pọ̀lọpọ̀ ní ń jẹ́rìí èké sí i ṣùgbọ́n ẹ̀rí wọn kò bá ara wọn mu àwọn kan wá dìde wọ́n ń jẹ́rìí èké sí i pé. a gbọ́ nígbà tí ó ń wí pé èmi yóò wó tẹ́ḿpìlì tí ènìyàn kọ́ yìí láàrin ọjọ́ mẹ́ta èmi yóò gbé òmíràn dìde tí ènìyàn kò kọ́. síbẹ̀ ẹ̀rí wọn kò bá ara wọn mu nígbà náà ni olórí àlùfáà dìde láàrin wọn ó bi jésù pé ìwọ kò fèsì rárá ṣùgbọ́n ó sáà dákẹ́ ni kò fèsì kankan olórí àlùfáà tó bi í pé ìwọ ni kristi náà ọmọ olùbùkún jésù dáhùn pé èmi ni ẹ ó rí ọmọ ènìyàn tí ó jókòó lórí ìtẹ́ pẹ̀lú agbára ọlọ́run tí ìkúùkù yóò sì máa gbé e bọ̀ wá. olórí àlùfáà bá fa ẹ̀wù rẹ̀ ya ó ní. ẹlẹ́rìí wo ni a tún ń wá ẹ ti gbọ́ tí ó sọ̀rọ̀ òdì sí ọlọ́run kí ni ẹ wí. gbogbo wọn bá dá a lẹ́bi wọ́n ní ikú ni ó tọ́ sí i àwọn kẹ́bẹ̀rẹ̀ sí títọ́ sí lára wọ́n fi aṣọ bò ó lójú wọ́n wá ń sọ ọ́ ní ẹ̀ṣẹ̀ wọ́n sọ fún un pé sọ ẹni tí ó lù ọ́ fún wa wòlíì. àwọn àìsẹ́ wa ń gba létí ni wọ́n ti mú un lọ sí àtìmọ́lé. nígbà tí pétérù wà ní ìsàlẹ̀ ní agbo ilé ọ̀kan nínú àwọn ìránṣẹ́bìnrin olórí àlùfáà dé nígbà tí ó rí pétérù tí ó ń yáná ó tẹjú mọ́ ó ní. ìwọ náà wà pẹ̀lú jésù ará násárẹ́tì. ṣùgbọ́n pétérù sẹ́ ó ní. èmi kò mọ̀ ohun tí òun sọ kò yé mi rárá ó wá jáde lọ sí apá ẹnu ọ̀nà agbo ilé bẹ́ẹ̀ ni àkùkọ kan bá kọ ìránṣẹ́bìnrin náà tún bẹ̀rẹ̀ sí sọ fún àwọn tí ó dúró pé. ọkùnrin yìí wà nínú wọn. ṣùgbọ́n ó tún sẹ́ nígbà tí ó ṣe díẹ̀ sí i àwọn tí ó dúró sọ fún pétérù pé. dájúdájú ó wà nínú wọn nítorí ará gálílì ni ọ́. pétérù bá bẹ̀rẹ̀ sí ṣépè ó bá ń búra pé. n kò mọ ọkùnrin tí ẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ àkùkọ kọ ní ẹ̀kejì pétérù wá rántí ọ̀rọ̀ tí jésù sọ fún un pé. kí àkùkọ tó kọ ní ẹ̀ẹ̀mejì ìwọ yóò sẹ́mi ní ẹ̀ẹ̀mẹ́ta. orí pétérù wú ó bá bú sẹ́kún. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ stream globe devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.